alhamdulillah wa salatu wa salamu ala rasulillah fun fún ọlọ́run ọba bàtọ́lá rẹ̀ nke nkẹ́ igi ọlọ́run kọlọba nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ah, ọpẹ́ ní fọ́lọ́run ọba tí ó tún sí rọrùn fún wa látún ti pàdé lónìí lórí wa wa ó ti fi wá ṣe kọ̀ǹgẹ́ dáadáa innahu ala kulli shay'in qadir wa bil ijabati jadir ní àná tí a sọ̀rọ̀ irun pípè kí sí gbogbo àwọn mọ̀sáìlì tó ní ṣe pẹ̀lú irun pípè lámẹ́nubà tán pátápátá ṣùgbọ́n kò sí rọrùn náà kíyàn léyàn mẹ́nubà gbogbo ẹ̀ náà ṣùgbọ́n àwọn ilé ìtàrí sí kókókókó lágbìyànjú láti mẹ́nubà ṣùgbọ́n àwọn kan bẹ tó ṣe wípé nínú àwọn tó gbajúmọ̀ lásìkò wà yìí ni tó yẹ ká sọ̀rọ̀ ń pa ẹ̀ ọ̀kan ní ẹni pípè òun lórí rédíò a rí i pé ọ̀pọ̀lọpọ̀ rédíò láyé òde òní òní ọmọ làwọn yóò sponsor ọ̀nà pípè ń bẹ̀ pàápàá bá ti wà nínú àwẹ̀ yìí inú àsìkò sàárì inú gbogbo àwọn kan lọ sanwó fún tí wọ́n mọ̀ pé ṣé bá ti sọ wípé a máa dá olùpè ìrún lọ́hùn yìí ṣé bẹ́ẹ̀ náà láti máa dá ìran tí wọ́n bá pè nínú rédíò náà tá gbọ́dọ̀ máa dá wọn rẹ̀ bó ti ẹ̀ṣẹ́ wípé kìí sọ̀rọ̀ àyàn ṣùgbọ́n sónà tó pàtàkì ni eléyìí tó lálàáfíà nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ó ní pé tá a bá rí ìlú kan bí irú Saudiya lápẹjúwe tẹ̀kẹ́ tí wọ́n bá ń pèrún ní haram gbogbo rédíò lù wọn ni máa ń gbé bí wọ́n ṣe ń pèrún yẹn lọ́wọ́ báyìí kódà tẹ bá wà nínú mọ́tò àwọn rédíò tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ gbígbẹ̀ irun yẹn ni ó mọ̀ pé tòtò yẹ kí a mọ̀ wípé ohun apèrún gẹ́gẹ́ là ń gbọ́ tí sì ń pèrún yẹn lọ́wọ́ àwọn onímọ̀ aládà ilé yẹn lọ àdà lọ torí pé ń pèrún gẹ́gẹ́ ni so bí ìgbà tí ohun àbúrò microphone náà ni so ihe ìyẹn ó dáhùn ṣùgbọ́n tó bá ṣe pé ìrún tí wọ́n ṣàjálà ni tó kí èmi gan-an bóyá àwọn adihiza ayé àjò òní náà fi yìí jẹ ẹni ó pe gan-an ó ti kú tí wọ́n kàn wá ń tún plé tí wọ́n kàn wá ń tún plé eléyìí wọ́n kàn ń plé nǹkan lásán ni ìyẹn ò ní ìdájọ́ ìrun tí à ń pè tí kò ní ìdí ká máa dá ìyẹn lò ẹ̀kọ́ kan bẹ nínú ẹ̀kọ́ ọ̀run pípé tó ṣe wípé bó ṣe rí nìyẹn láyé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n tí àwọn èèyàn ò mójútó máa láyé òde òní àfàwọn èèyàn kọ̀ọ̀kan ó náà ní wípé tíyà bá fẹ́ pèrún a kì í pèrún nínú mọ́ṣáláṣí a máa lọ pẹ̀rún ta ni ìta mọ́ṣáláṣí èyí ó sì gùn bìkan lọ ni èyí ó ti pẹ̀rún a kì í pẹ̀rún nínú mọ́ṣáláṣí ẹlẹ́mìí lè máa lè máa wò wípé kí nìdí tí ó fi yẹ ká lọ pẹ̀rún ta àti ìdí tó fi jẹ́nu tí àfi ní pẹ̀lú nínú mọ́ṣáláṣí wọ́n ní ṣe bí kó wọ́n hun apẹ̀rún ó lè bá àárín ni wọ́n lè bá gbọ́ ní ayé òde òní tí microphone ti wá wà nǹkan tí ó sáfù dá sí purpose so a sọ fún wọn wípé ní tí wọ́n bá ti pè lẹ́sìn bẹ́sìn bá ti mú wá láti ṣe kí ni ò láti ṣe kò sí dáyà wò pé tá bá ní ìlà ìyẹn ní ìlà kí wọ́n lè bá jọ tí ìlà mìíràn lè wà ń bẹ̀ tá a mọ̀ ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé tó bá bọ́ síta tí bá ń pè wọn tí òun rẹ̀ já tantan tí iná bá lọ ohun rẹ̀ ó sì máa já tantan tó bá wà nínú mọ́ṣáláṣí tí iná bá lọ bóò ni ó sì pẹ̀rùn yẹn parí sí yọ̀bọ̀ ọ̀tà yìí àbíbò ní òdìṣe àárí wípé yóò padà dẹ́fẹ́ nìkan kan nígbà pé wọ́n ń pè wọn mọ́ ẹlẹ́mìí wa lè sọ ike bíbi náà bá ti máa ń lọ àwọn ìlú bíi tí èsì lọ tó lè sọ bá àná fún yín pé kò wá sí ìlú bíi microphone bàjẹ́ microphone so ilé tó bá lánàá anábì sallallahu alaihi wa sallam tó sì bá mu ni pé a a kì í pèrún nínú ọ̀pọ̀lọpọ̀ pípẹ̀rún nínú mọ́ṣáláṣí nǹkan mìí tó yẹ ká mẹ́nubà tó ní pé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀run pípé wọ́n ní pé lọ́jọ́ jimá a pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀sájìd wọ́n máa ń pèrún lẹ́ẹ̀mejì Muhammad sallallahu alaihi wasallam inú ẹyọ kan náà máa ń pè Abubakar inú ẹyọ kan náà máa ń pè Umaru inú ẹyọ kan náà máa ń pè ṣùgbọ́n tẹ́sìn ti kẹnu tí ẹ̀sìn ti fẹ̀ tí ayé náà tó ti ń gbẹdẹmukẹ díẹ̀díẹ̀ àwọn èèyàn wà wà lọ́jà wọn ní fẹ́ wọ́n ti nájà lọ wọ́n ti fẹ́ mọ gbàgbé jímọ̀ ń gbà mí sọtásìkò jímọ̀ bá ti wá tó ẹnìkan kọ̀kọ́ lọ pẹ̀rún fún wọn lọ́jà náà ṣe láàbìrí kí àwọn tí wọ́n ń pè ní ìsìn yìí ìran méjì táwọn ń pè àyè kan náà wọ́n ti ń pè gbogbo nínú mọ́ṣáláṣí kì í ṣàyè kan náà wọ́n ti ń pè láyé òfin tó bá ní wọ́n ṣe bẹ́ẹ̀ láyé òfin ṣe bẹ́ẹ̀ ra àwọn kòlàfà ọ̀rọ̀ ṣèlú náà ní sọ̀hìn ṣùgbọ́n ó pè bí wọ́n ṣe ń pè tiẹ̀ náà tí hájà bá wà bí mọ́ṣáláṣí tó súnmọ́jà táwọn èèyàn ní mọ̀ pé dáàmà nájà lọ tí wọ́n sì ní tó sì jẹ́ lu mùsùlùmí ẹnìkan lè súnmọ́ ibi tó súnmọ́jà kó pè irun kan lè mọ̀ pásìkò dìtò torí pé tí wọ́n bá ilé ń pè irun ẹlẹ́ẹ̀kejì yẹn transaction owó ń gbà náà kò bá mu kò bá mu gbọ́dọ̀ pàálà yìí mi ti kódà ọjà tí èèyàn bá ra ń gbà náà ó ní àwọn àdájọ́ ẹ̀sìn tó so ó pàtàkì káàmà wípé irun ẹyọ kan náà ni a ma ń pè lọ́jọ́ jímọ̀ náà kìí ṣe irun méjì àwọn nǹkan tí mo rántí nìsín wípé ká fi kún nìyẹn sábà padà rántí àwọn nǹkan mi ìwé ìrìnlẹ̀ láì padà fi kún so ibi tá a fẹ́ kà lónìí ni ọ̀rọ̀ ṣòro tó ọ̀rọ̀ ṣòro tó àwọn tó wá jẹ́ ṣòro tó ni wípé àti tẹ́lẹ̀ àti alákọ̀ọ́kọ́ náà ni àtọ̀hárọ̀ ìmára sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀wáìdì tó sì so mọ́ àti sọ tẹ́lẹ̀ sọ kò ní jẹ́ ká tún máa padà síbi ọ̀rọ̀ àwọn kọ̀wáìdì yẹn mọ́ ṣẹ́wárí àtọ̀hárọ̀ tù mọ̀ṣúrútọ̀ tó ń fi sàlásàtì àṣíyà nígbà tí wọ́n fẹ́ kí àtọ̀hárọ̀ tù mọ̀ṣúrútọ̀ tó ń fi sàlásàtì àṣíyà ti sọ̀rọ̀ fáwọn olùmùsọ́lé aṣọ tí ẹni tó fẹ́ kírun ìfẹ́ fi kírun bádánù hù ara rẹ̀ ẹlẹ́gẹ̀ta ni makánù sọ́láàtì ààyè ibi tó ti fẹ́ kírun gangan ọ̀ranyàn òun ni kí ààyè mẹ́tẹ̀ẹ̀ta ìkọ́mọ́ ó sì lẹ́rìí ló sì lẹ́nu. aṣọ rẹ̀ mọ́ ara rẹ̀ gbọ́dọ̀ mọ́ ààyè ibi tó ti fẹ́ kírun ọjọ́ ni o ọgbọ́dọ̀ mọ́ ẹ̀rí aṣọ òun ni pé a rí wípé iye ẹ̀jẹ̀ haif nígbà tí wọ́n bá anábì léèrè sọ́rọ̀ lálẹ́ wọlé sọ́rọ̀ pé tó bá yí aṣọ kí ni káwọn èèyàn ṣe anábì ní pé kán fọ̀ ó ní ha kó o sì fomi fọ̀ tó túmọ̀ sí pé tí ẹ̀jẹ̀ bá wà lára aṣọ agbọ̀dọ̀ sí kí ni o agbọ̀dọ̀ fọ́nù. ẹ̀rí ti ara eléyẹn pọ̀ táwọn tí o ṣe kọ̀ wáyé kún tó ń jóná bá ń tapọ̀ haro ara àwọn ẹ̀rí rẹ̀ nìyẹn tó wà látàkọ̀rọ̀ bò hún hátà yàtọ̀ hóró so ẹ rí pé àwọn ẹ̀rí nìyẹn ẹ̀rí tí ààyè òun ni lárúbáwá oko tó wá tọ̀ sí inú mọ́ṣáláṣí àníbà Muhammad ẹ̀rí pé ọ̀tọ̀ tán àníbísọ́ra ilé wálé ọ̀sálàm sọ pé kan lọ gbé ìdánáàbì kan lọ gbé wa kòròbó omi kan wọ́n sì ọ̀rọ̀ sí tó bá ṣe pé kìí sọ̀rọ̀ yẹn ni pé kí ààyè ibi ti fẹ́ kí òun ọmọ ni kò ní nìdí kan sí mo rò pé àlàyé mi ṣùgbọ́n tí wọ́n ṣe pé nǹkan mẹ́ta mọ́ta bá alákọ̀ọ́kọ́ aṣọ tá a fẹ́ fi kírun ṣàlàyé mi ti lẹ́yìn ìgbà náà ìyẹn ọ̀rọ̀ sẹ́tùrù láwọ́rọ̀ ó ti wà nù rẹ̀ báyẹn ṣùgbọ́n a tó padà sọ̀rọ̀ lórí ẹ̀ insha Allah ta'ala torí pé aṣọ tá a fẹ́ fi kírun ó láwọn òròyìn kan tó gbọ́dọ̀ wà lára rẹ̀ a sọ̀rọ̀ lórí ẹ̀ insha Allah lẹ́tà ara ẹni tó fẹ́ kírun kò jọ sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà ni àyèbí tó ti fẹ́ kírun kò jọ sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ téèyàn bá wá kírun ní ààyè ibi tẹ́gbìn wà nǹkan tàbó fi aṣọ tí ẹ̀gbìn wà tó fi kírun ìyẹn ló jọmọ́ nǹkan kan tí àrùn aṣọ láàrin ara wa lánàá aṣọ tó fi kírun ẹ̀gbìn wà ń bẹ tó bá ṣe wípé ẹni tó fẹ́ kírun ó mọ̀ pé ààyè ibi tó ń ti fẹ́ kírun ẹ̀gbìn wà ń bẹ tàbí ẹ̀gbìn kan wà lára òun tàbí ẹ̀gbìn wà níbi aṣọ òun tó bá kírun kò ní tó bá mọ̀ tó sì lọ kírun bẹ́ẹ̀ tọ́yìí tó bá lọ tó bá kírun kò wá mọ̀ ó wá mọ̀ nígbà tí ń mi o ó mọ̀ yí pé aṣọ tó ń fi ń kírun ó dìtẹ́ẹ̀tì ẹ̀gbin níbẹ̀ nígbà tí ń kírun lọ́wọ́ tàbí ààyè ibi títí ń kírun ó dìtẹ́ẹ̀tì ẹ̀gbin níbẹ̀ nígbà tí ń kírun lọ́wọ́ tàbórí kí ẹ̀gbin kan ti yí òun lára nígbà tí ń kírun lọ́wọ́ bó ṣe mọ ìyẹn ó múnupálá èmìtì tó bá rọrùn láti ṣe láti gbé ẹ̀gbìn yẹn kú at that spot kò bí lati látọ̀júwe kó múfù kúrò láàyè ibi tó wà yẹn kó múfù sáàyè bòmí tọ̀mọ́ tàbí aṣọ yẹn tó bá ṣe pé agbádá ni tàbí ró àbáyá báyìí tó sì láṣọ tọ́wọ̀ tẹ́lẹ̀ kó bọ́ àbáyá yẹn kó sọ ọ́ tẹ́gbẹ́ kan kó máa lọ. tẹ́lẹ̀ nítorí hadith anabi muhammad sallallahu tí ń kírun lọ́wọ́ tí anábì sọ́rọ̀ àríwá lè sọ́yìn tó ṣe ní pé ó rí múfù bàtà yẹn ó sì ń kírun lọ sòtéyàn bá dìkítẹ́ẹ̀tì ẹ̀gbin during the course of sọ̀rọ̀ nígbà téèyàn ń kírun lọ́wọ́ kò sí wàhálà tó bá rọ̀ ọ̀yàn lọ́rùn láti ṣe ìzálẹ̀ ẹ̀gbin yẹn why in sọ̀rọ̀ tó sì ń kírun lọ́wọ́ ṣe ìzálà rẹ̀ kọ́ mọ́ kírun lọ tí kò bá ti wá rọrùn nígbà tó ti lè rántí ó jánu ni ó jánu yẹn ó wà lọ sí ìzálà rẹ̀ ó wà padà sórí náà sáà gbọ́ mi yé nìsìn ṣe tí wọ́n sọ yẹn yé tọ́yìn lákín ẹjá wá wò wípé èèyàn wà á mọ̀ èèyàn á fi kírun tán kò tó rántí lórí ìrun kò sì wá kírun tán ìgbà tó wá kírun tán ló ṣe wá dìkítẹ́ẹ̀tì pé ẹ̀gbin kan wà níbi aṣọ tó ń fi kírun tàbí ààyè ibi tó ń ti kírun tàbí lára òun so yé báyìí nìsìn tọ́yìn tó bá yẹ kí báyẹn ni àwọn àfa wà pín àwọn kan sọ pé kò ní ìrun kò nínú rárá yóò lọ tún un yẹn kì àwọn kan ní rárá ó ní irun ṣùgbọ́n bá ṣe pé àsìkò irun àdá à ń lọ ní tó dáa jù ní pé kò ti yẹ ní àsìkò irun yẹn ò tí lọ ìgbà tó rántí àsìkò irun yẹn sì kúnlẹ̀ pé ní tó dáa ni pé kò lọ kò lọ tún kì àwọn míì sọ pé rárá ti jẹ́ pé ó ti kírun tán kó tó kí wá nìdí torí pé àwọn mi ò sọ wípé àwọn tí wọ́n sọ wípé kò ní ọ̀rùn ẹ̀já mọ́ ọ̀rọ̀ tiwọn wọ́n ní nítorí wípé ìkan nínú mẹ́jẹ̀mọ́ tá a fi ti hàn ó ti takọ́ láfà lára rẹ̀ mo rò kára ayé mi tí ó ti takọ́ láfà lára rẹ̀ òun ni wípé kò ní tọ̀hárọ̀ ṣẹ́sì mọ̀ pé eléyìn ọ̀rọ̀ ní fi gbogbo aná sí mọ̀ bọ̀ àwọn tó sọ pé ó ní ọ̀rùn wọ́n sọ wípé nígbà tá nígbà Muhammad sallallahu alaihi wasallam tí Jibrilu sọ fún anábì tí ń kírun lọ kí ló tí ò túnrùn bẹ̀rẹ̀ ìgbà tí ò ti tún bẹ̀rẹ̀ tó ti bana lórí nǹkan tó ti kí tẹ́lẹ̀ yẹn ajẹ́pẹ́ ìrùn ò bàjẹ́ ni nígbà tí ó mà nígbà tó mà ló bàjẹ́ so tó mà yẹn kò gbọ́dọ̀ kọ́ntínú mà tó bá yẹ kó ti tán náà ló tó mà náà bàjẹ́ ṣé ìrìn ọ̀rọ̀ yẹn yé mo rò pàlà yẹn ti nítorí hadith yẹn tó sì lálàáfíà tó yẹ ní tí ó wà fẹ́ tí ó wà dá ṣubú alẹ́ ni wípé kó bá wa jẹ́ pé hajjafi ní nǹkan ìyàtọ̀ wà láàrin ìdájọ́ hajjafi àti ìdájọ́ nàjásà níbi kéèsì ẹni tó kírun tó gbàgbé tí ó sàlùwàlà tẹ̀kù hajjafi ló wà lára ti wọ́n dẹ̀ pa láṣẹ wípé kó sì rọ́fà wà hajjafi ṣùgbọ́n tó bá yẹ pé ti nàjásà ni wọ́n pa á láti ká ti ìzálà nàjásà ni méjèèjì yàtọ̀ síra wọn mọ̀rọ́tì àti mọ̀nìhìyàtì ni mo rò pa láyé mi ti alifẹ́ẹ̀lì wà tẹ́rìkì ni so tó bá ṣe wípé hajjasi ni òun ni ọba ẹ̀rí ti sàbẹ́tà ń rí fàásì mu hajjasi tí èèyàn bá kírun tí hajjasi bá wà lára rẹ̀ tí èsì nàjásà sẹ́wọ̀n yìí kí alhajjasi wọ́n fún kọ́ imú bá sì wà lára èèyàn ó yàtọ̀ sí àínù kan ni àínù nájísà òun ni nàjásà mo rò pé ọ̀rọ̀ mi yẹn yé wa tó bá ṣe pé ṣájáàsù ni kò nírun ìtìfàkọ̀ ìjùmọ̀ kò nírun ẹni tó kírun láì ṣàlùwàlá tó wá rántí nígbà tí ń kírun lọ yóò kó ń bẹ̀rẹ̀ lọ ṣàlùwàlá kò bá jẹ́ kéjù kírun tán ló rántí ọjọ́rọ̀ lọ tún yẹn kìí ẹni tó ní jànáàbà lára tó gbàgbé tó sáré wẹ̀ láàárọ̀ tó lọ kírun ọ̀sán tẹ́kí ń gbọ́ délé ìyàwó rẹ̀ wá sọ fún kí a ẹ̀ mọ̀ wẹ̀ tẹ́fi lọ mọ́ṣáláṣí ah, ìgbàyẹn wa ń kọ́ àṣẹ ah, ìgbàgbé ah, kò ní sọ wípé òun ó ṣe kìí á sì lérí ọ̀rọ̀ yóò lọ wẹ̀ yóò wà lọ tún ìrun kì mo rò pé àlàyé mi tó bá ni lọ kìí ṣe pé èèyàn rí ẹ̀gbìn kan ní ààrẹ èèyàn dandan ní kéèyàn tọrọ kí ṣùgbọ́n tó bá ṣe pé náà já sáà ní kò ní kéèyàn ti yé nìsín torí pé kọ́ ìdà kan wà yìí pé wọ́n ní شروق التروك تسقط بالجهل والنسيان ìtumọ̀ ilé ni pé àwọn májẹ̀mú tó bá ti rọ̀ mọ́ nǹkan tó yẹ ká fi ilẹ̀ kìí ṣe májẹ̀mú tó rọ̀ mọ́ nǹkan tá a gbọ́dọ̀ ṣe wò tó kí májẹ̀mú tó mọ́ nǹkan tá a gbọ́dọ̀ fi ilẹ̀ ni kìí ṣe tó mọ́ nǹkan tá a gbọ́dọ̀ ṣe tó bá pé ń tá gbọ́dọ̀ ṣe ni àìṣe yẹn ọ̀tà kò ṣẹ̀rí àná tó bá pé ń tọ́ gbọ́dọ̀ pàtì ni ẹ rí i pé ọ̀rọ̀ àwọn nǹkan tá gbọ́dọ̀ pàtì yẹn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ yàtọ̀ sí ń tá gbọ́dọ̀ ṣe ẹjẹ́ fún yín lápọ̀jù ẹ̀ gbogbo ohun tí ṣẹ̀rí àbá ní ká ṣe tá a bá ṣe láì fàníyàn sí àṣe nǹkan tó ní ká fílẹ̀ tá a bá fílẹ̀ láì fàníyàn sí àti fílẹ̀ ìsárátù nàjàsá àti nìsín sẹ́nu kíkà fi gbé nàjàsá kúrò ní tí ọ̀bá láníyàn tó bá tábà kọ́ ẹ̀ lè sọ wípé kọ́ lọ tún ta kò bùkátà sáníyàn mo rò pàlàyé mi ti yé nìsín kọ́ mọ́ sí nàjásà lára rẹ̀ tó fi kírun mọ́sọ̀ kí mo gbọdọ̀ láníyàn pé gbọdọ̀ sí nàjásà lára mi náà torí pé tárìkù ni so ṣòro tó tóró kí àwọn tó bá jẹ́ ká gbọdọ̀ fi ilẹ̀ ní tó yẹ kí irú mọ́jẹ̀mú ni mọ́jẹ̀mú ni níbi nǹkan ṣùgbọ́n mọ́jẹ̀mú pé ẹ fi nǹkan báyìí lẹ́ni kìí ṣe mọ́jẹ̀mú pé ẹ ṣe nǹkan báyìí so ti yé nìsín tó bá yẹ kí mọ́jẹ̀mú ẹ ṣe nǹkan báyìí ni àyíṣe òwò nínú ò ní níbàdà yẹn ṣùgbọ́n tó bá ṣe kéke májẹ̀mú má ṣe nǹkan májẹ̀mú pé fi nǹkan báyìí lẹ̀ ni téèyàn wá gbà díẹ̀ Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na mo rò pé ọ̀rọ̀ mọ́sálà yẹn ó yẹ kó ti clear ni wọn bàbá yẹn wọn bá gbìyànjú wa tá a ṣe ibi tó wà dá wa lọ́nu ọlọ́run bá ló sì mọ̀ jù náà kọ́ọ́lá náà yálà. قال المصنف رحمه باب ويجب على المصلي تطهير ثوبه وبدنه ومكانه من النجاسة نعم. وستر عورته ولا ولا يشتمل الصناع ولا يسبل ولا يسبل ولا يكفي ولا يصلي في ثوب حبيب نعم. ولا ثوب شهرة نعم. ولا مكسور وعليه استقبال عين عين الكعبة إن كان مشاهدا لها أو في حكم المشاهد وغير المشاهد يستقبل الجهة بعد التحدث náà àlàyé tàbí kọ́kọ́ ti síwájú yẹn níwọ̀nba yọ́nà àlọ́wọ́ lórí àwọn nǹkan tó kù ti wà sọ lẹ́yìn nísìnyí kọ́lọ́n kò fi wá sí pọ̀mìlẹ̀ dáadáa náà wọ́n ní bá àbọ̀n wọ́yájìbò alàlùmọ́sọ́lì tàfọ̀hírú sàwòbì ọ̀ràn yẹn ní fẹ́ni tí ó bá kírun kó fọ aṣọ tí ó kírun kó lọ nítorí pé ọ̀ràn èèyàn ní sẹ́tìrò àwọ̀rọ̀ lórí irun ọ̀ràn èèyàn sì ní tọ̀hárọ̀ lórí irun tọ́yọ̀ aṣọ tí ó wà àwọ̀ yẹn tó fẹ́ fi ṣe sẹ́tìrò àwọ̀rọ̀ yẹn ṣé dandan ni kó ní àwọn àròyìn kan tó yẹ kó ní àbí kìí ṣe dandan kí gan ni àwọ̀rọ̀ tá a gbọdọ̀ bò lórí irun ṣe ń pé sáwọ́bì yìí sáwọ́bì àlùmọ́sọ́ líì ni kìí so ìkìtìláfù wà láàrin àwọn onímọ̀ yìí pé kí ni hajjú aláwọ̀rọ̀ àwọn kan sọ wípé sáwọ́ àtàánì ni ojú ara bóyá níwájú àtìlẹ́yìn wọ́n ní nítorí wípé àwọn ẹ̀rí wà pa nábì sí tan rẹ̀ lẹ́rí àwọn ẹ̀rí wà pa àwọn èèyàn sí tan lẹ́rí tan nábì rí tàwọn ni tó túmọ̀ sí pé ìtàn iṣẹ́ àwọ̀rọ̀ sẹ̀kẹ́ tí yóò bá sì ti jẹ́ àwọ̀rọ̀ kò ní jáwọ̀rọ̀ lórí wọn ṣùgbọ́n àláwọ̀rọ̀ tó fi sọ́la bóyá kí n tí ì mọ lọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n hadith wà tó lálàáfíà wípé àlèfáhízó àwọ̀rọ̀ tó ní wípé ìtàn àwọ̀rọ̀ ìtàn Ànábì sallallahu alaihi wasallam sọ́lẹ̀ so látara bẹ́ẹ̀ lójú ẹni tí ó bá kírun aṣọ rẹ̀ gbọ́dọ̀ bó sáwọ́ àtàánì rẹ̀ kó sì bó tán iná fi máa ń sọ pé mina sọ̀rọ̀ tí ìlànà òkú àtẹ̀yìn so láti dodo kó sì bó ojúgun àwòrókún jàre orúnkún méjèèjì ẹ̀ẹ́rì kébà yóò ti bó sáwọ́ àtàánì yóò tún ti bó tán náà ìdí táwọn afáàfin mú mẹ́jẹ̀mú yẹn wà nù ẹlẹ́ẹ̀kejì tá a gbọ́dọ̀ fi kún ni pé èèyàn wọn kí ń kírun kó mọ̀ sí aṣọ léjìká rẹ̀ at least kọ̀kọ́ wá jẹ́ pé átíkù méjèèjì èjìká méjèèjì kò ní sásọ ń bẹ̀ ìyẹn kírun báyìí anẹ́bísọ́lá alẹ́ wálé ọ̀sán sọ pé ẹnìkankan ní yóò gbọ́dọ̀ fi aṣọ ẹ̀yọ kan kírun tó ṣe pé láìsà alá àti kìyà wá ti kọ yèmí ní òṣè yìí tí ò sí nǹkan nínú aṣọ yẹn ní èjìká tó bá pàkàjà ẹ̀ ojú púpọ̀ tó bá yẹ kórì ni ọjọ́ ọ̀dọ̀ wá nǹkan kí ọ kọfà èjìká rẹ̀ tó àwọn májẹ̀mú yẹn ó gbọ́dọ̀ wà níbi aṣọ a bá fi kírun fọkùnrin obìnrin ń hí obìnrin tó fẹ́ kírun há tó wọn bá fi pátápátá àyàfojú nìkan fi àti nìkan ni òkè nìkan àkáfò rẹ̀ níbi tẹ́ obìnrin bá kírun tó bá yọ gìgísẹ̀ lẹ̀ tàbọ́yọ ọ̀rùn lẹ̀ àbóyọ apá lẹ̀ kò bọ́ bọ kò kò ní o ó ká gbọ́ yẹn kò yíwa dáadáa náà ìyẹn wà ni ó gbọ́dọ̀ fọ ara rẹ̀ kọ́ mọ́ kó mọ̀ sí fún bẹ́ẹ̀ kó dẹ̀ má kúrò a ní hí àti rẹ̀ mílọ̀ nàjọ àṣà kúrò níbi ẹ̀gbìn wọ́sátìrò àwọ̀rọ̀ ti hì bíbò iwo rẹ̀ ìwọ̀ òyìn látara yìí sí ibi so ìhò òhò tọkùnrin ọ̀hún ni láti sọ̀rọ̀ dé rùkìbàtẹ́yìn sálàyé tó lálàáfíà nìyẹn wípé ìtàn náà wà ń bẹ̀ ìròyìn tóbìnrin ò ní pé kó bojú gbọ́ ara rẹ̀ ìlọ̀lẹ́wájé wọ̀lgàfàyè àfi ojú re nìkan ojú yẹn náà dẹ̀ ní tó bá wà níbi tí àwọn ẹlòmíì ti lè máa rí tí wọ́n jẹ́ àjìnàbí sí ó lè bọ̀ lórí irun ṣùgbọ́n asìlò ní wípé obìnrin ò kí ń bojú lórí irun só ti yẹ bá wallahu a'lam wala yashtamilu sọ̀mà èèwọ̀ ni kéèyàn fẹ́ kírun kéèyàn wọ aṣọ tí ò lápá tí ò lápò tí ò níbi téèyàn tọwọ́ bọ̀ tí ò níbi téèyàn tara bọ̀ kọ́yẹ́ pé èèyàn daṣọ borí ni yóò wà bóyàn délẹ̀ bí ìgbà téèyàn wọ ẹ̀kú só ti yẹ nìsín èèwọ̀ ni ìyẹn ní tafsiru àwọn onílọ́gọ̀ wọ́n ni pé aṣọ tó ṣe pé láfàtàhátì láfàtàhátì láwùjọ aṣọ tí ò ní fàtàhátì kò ní ojú ohò kankan kò níbi tá àtọwọ́bọ̀ kò níbi tá àtẹsẹ̀bọ̀ ìyẹn kan dáborí ni ó sì lọlẹ̀ ẹkú lọ́jọ́ ìyẹn fi irú rẹ̀ kírun sálàyé mi ti sẹ́mọ̀ pé aṣọ mi bẹ̀rẹ̀ wọ́n kàn ṣe bí orí sí báyìí ni tẹ́ bá ti gbé wọ̀ báyìí gbàgẹ̀rẹ̀ irú aṣọ bẹ́ẹ̀ kò dákìyàn fi òun ni ìṣìmọ́lù sọ̀mà ṣùgbọ́n àwọn onífíkìwò sọ wípé ó ní pé kéèyàn fi aṣọ ẹyọ kan bo ara tó ṣe wípé èèyàn wà yóò jìkalẹ̀ ṣàlàyé mi tiẹ̀ ṣùgbọ́n ìṣìmọ́lù sọ̀mà yẹn ẹja tó bí wọ́n ká generalize ẹ̀bá yẹn wallahu ta'ala alam wàlá yóò sì nílò tó o bá tún wá wọ aṣọ náà tó ní fatahat ó ní ibi tó tọ́ bọ̀ ó ní ibi tí gbogbo ẹ̀ kéèyàn wá wo aṣọ yẹn kọ́ wá káwọ́ sínú bí ẹni tó wà gbádá nìsín tàbí kọ́ wọ́rú eléyìí kéèyàn wá ká ọwọ́ sínú lórí ìrùn tàbí ẹni tó wọ̀ jàlábíà náà tàbí ọkùnrin kọ́ wá tọwọ́ bọnú kọ́ wá dátọ̀ yẹn lẹ̀ kò bá sílámù náà ìyẹn kí wọn bẹ ànábì sallallahu alaihi wa sallam kọ́ tí ó ti yé báyẹn ìyẹn ni sádìlò fi sọ́la sọ yẹ o wàlá yusuf bélò èèwọ̀dẹ̀ ní kó ṣe sùwàlù ìwọ ní kó ṣe ìsìbáàlù ìsìbáàlù ni pé kó wọ aṣọ bóyá ẹ̀wù ni bóyá ṣòkòtò ni bóyá láwà ní lólò bóyá jàlábíà ni bóyá bàáyà ni kó wá kọjá kókósẹ̀ rẹ̀ kò bá mu kò bá mu so kò dáa ẹni tó bá wá kírun bẹ́ẹ̀ tó nírun àbí ò nírun láti wá ní ìdímọ́sáàlá alìnáhayò yàtàbí alfàṣàlì ṣe náhayò nínú ṣẹ̀rí àtọ́ bá wáyé só túmọ̀ sí pé tíyàn bá ṣe nǹkan yẹn fásidì pé ọlọ́run bọ̀ nígbà nǹkan tó bá jà bí ìṣe bẹ́ẹ̀ àwọn onímọ̀ sọ pé náhayò nǹkan mẹ́ta ni máa ń lọ ṣẹ́rí bá sálàyé mi sí náhayò nǹkan mẹ́ta ni máa ń lọ ṣẹ́rí bá tó bá ti kọ náhayò báyìí fàlà mẹ́ta sí lábẹ́ náhayò tí ń lọ bá záàtù àlẹ̀ ìbádà ìbádà yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ní lọ bá ẹlẹ́ẹ̀kejì ìyàtọ̀ bá fà sáàrin náhíyù tí ń lọ bá ṣẹ́rùtù ṣẹ́ṣà iṣẹ́ tí yàn ṣe ẹlẹ́ẹ̀kẹta náhíyù tí ń lọ bá ṣẹ́yìn kharijun an mahiyatil ìbádà tọ́yà tí èsì tí ah, ìbádà yẹn gangan òní lọ́ba ọkàn lọ́ba nkankan tó so máa ní tí náhayò anáhayò tó bá lọ sẹ́rí bá zá tó lẹ̀ ìbádà yẹ̀tọ́dí alfasad yẹ̀tọ́dí alfasad b ẹni tọ́pọ̀ ẹran tó fi ṣe bá dà ṣùgbọ́n apá fi sùn tó ti ẹni sìn àdúrábùsọ̀ lè rọ́yìn nílá irú ìbáadà báyẹn ẹ̀sìn kọ̀ ẹni tó bá ṣe fa ìyá ìbáadà tó fàtìdà kò sí tọ́lá ọbọ̀ òbí ṣe tó ti yé bá ní sí tí náhayò tó bá lọ bá mọ́jẹ̀mú tí ìbáadà fi lálàáfíà tí èèyàn bá kó sí irú ìbáadà náà fàásìdà náà lòun náà bí àpèjúwe ẹni kírun ní hòhò tí ò bo hòhò rẹ̀ ṣe pé irú òrùn bẹ́ ẹ̀sìn kọ̀ǹpa ẹ̀ ṣàrùtò sí ẹ̀ṣà ìrún sí ní kíni o wọ́n ti ṣàtúrò láọ̀rọ̀ kẹ́ǹpa àti kàmbí náà lónìí kẹ́ǹpa bí báàbù ṣòrótò náà láwà kámàdé tó irú ìyẹn bí wọ́n bá kọ́ ti kọ́ ṣòrótò sọ́lá kọ̀ọ̀kọ́ sí lókè tọ́yìbù tí náà yóò bá lọ bá ní kẹta tó ṣe pé kọ́ọ̀rì jù náà ní máa híyà tilẹ̀ ìbàdà irú òyìn láyà pàdé alifasadi ṣùgbẹ́ni tó ṣe yóò gbẹ̀ṣẹ̀ ní pọ̀tàpàṣẹ ọlọ́run àwọn míì sọ wípé yóò fa nùsọ́nù lájọ ṣùgbọ́n tẹ́mi rí tọ́pọ̀ nù ìbára àwọn onímọ̀ ni pé yóò gbẹ̀ṣẹ̀ nǹkan tó ṣe yẹn ṣùgbọ́n ìbára ìlàlàfíà gbádà rẹ̀ lálàáfíà bí ẹni tó kírun tó wá faṣọ àlárí ẹ̀kọ́ náà bi so alákọ̀ọ́kọ́ kéèyàn bòhò lórí ní sóti bòhò àbí òbòhò inú yẹ sódojú rẹ̀ kọ́ àbódojú rẹ̀ kọ́ ọlọ́run bá lódojú ẹ̀kọ́ síjọ́ tó sì ti bo ìhòòhò tẹ́sìn ní òbò bọ́tí tó wá fi bo òhòhò wá jẹ́ ní tẹ́sìn kọ́ ń pẹ̀ mo rò páláyé mi ti irú yẹn inú rẹ̀ ò ní bàjẹ́ ṣùgbọ́n yóò gbẹ̀ṣẹ́ kó ń wá sọ tí ṣẹ̀dá ní kò máa wọ̀ mo rò páláyé mi ti tábọ́ wá padà síbi bí ní sí kí wà láyé sẹ́mìlù sọ̀mà tí ìsìmọ́lù sọ̀mà bá ti bo gbogbo àwọ̀rọ̀ ọba kírun bẹ́ẹ̀ èèyàn jẹ́ torí pósìs bá lò kódà kéèyàn bá lò ìyẹn tó bá ṣe kọ̀tẹ́ẹ̀lì tó lálàáfíà pé kò ní ọ̀n ó ní ọ̀n tó ti yé ṣùgbọ́n ìdìyà tí ń bẹ fẹ́sẹ̀ tó dá ìyẹn dájú gédégbé ní ọ̀tọ̀ ìlọ́wọ́ fi rí pé sọrí pé máa ń ṣàkálí ní sọ̀rọ̀ yìí ló fi rí pé ọ̀rọ̀ ìsìbáàlù kìí ṣe ọ̀rọ̀ pé táwọn alùsùnà kan ṣẹ̀ṣẹ̀ gbédé tó máa fáàyè wo ni ìmáàmù ṣàkálí tó ti wá sọ̀rọ̀ pé àìsèṣbáàlù gbé ọyìn oníṣ value ká máa wọ́sọ̀kò tó ń lẹ̀ ká máa sweep nation láì gbéṣẹ́ fún wa láì ṣiṣẹ́ wáì <laughs> ẹjá sọ́ra ń bẹ̀ ẹ̀dàkùn kí lèèyàn fẹ́ gbà ń bí kásọ̀ èèyàn má kọjá kókó sẹ́ láyé ìsìn tó yẹ pé àwọn obìnrin gan aṣọ wọn ò bòdí mọ́ ọkùnrin wá nìwọ ẹni tó ní àwòrán tó lè jẹ́ fìtínà lára obìnrin ni àwọn obìnrin àwọn bọ̀ wá wọ́sọ máa àwọn obìnrin jákùjákù ọ̀pọ̀lọpọ̀ aṣọ tí ó balẹ̀ jù láwùjọ wa yìí àwọn ọ̀tọ̀ ọlọ́wọ̀n bá ní àwọn obìnrin ni ẹni fẹ́ yọ̀tọ̀ ọlọ́ ẹ̀dàkùn kí wá ló wà lọ́kùnrin là dẹ̀pọ̀dẹ́pọ̀ pé tọ́wá tó wá ṣe pé àwọn jíǹsì jẹ́ ń ni lọ́ba wọ̀ tí ò tó bẹ́ẹ̀ náà wọ́n lọ lajú àwọn èèyàn lọ lajú bú kí ló wá kàn wá àti wọn papọ̀ yín ní mùsùlùmí sì jọdọ̀ gbọ́ ẹ̀sìn ẹ̀yẹ dáadáa kọ́mọ̀ pé ní téèyàn bá máa ń ṣe ìdáhùn èèyàn sọ wallahu ta'ala àlàwà àlà wà láàyà kìsìtù èyí fẹ́ kírun kọ wá máa ká apá àṣọ kò dáa máa ká apá àṣọ tó bá ṣe ẹni tó ní irun náà ni máa ka irun rẹ̀ torí láyé ìjọ àwọn lárúbá máa ní irun ogun dára gẹ́gẹ́ bá ti forí kanlẹ̀ nínú yẹn náà yóò kanlẹ̀ mọ́ wà sọ pé kọ wá gbàjọ kọ wá dáńsùkú tàbí kọ wá fokùn só so capsule yẹn fún aṣọ àti fún ọ̀rìn kódà irun tí wá ń bì ní ẹ̀kan àgùn tó bẹ̀ irun tí lábọ́ amọ́gùn tó bẹ̀ sóyé wà láyé sọ lé fi sáwọ́ bí ṣàrí rẹ̀ kọjọ́dọ̀ kírun kọ́ wá fi aṣọ àlárí kọ́ wá fi kírun wà láyé sáwọ́ bí ṣòhọ̀rọ̀ gbogbo ìlú kọ̀ọ̀kan ló ti ní àádà wíwọsọ wọn àádà wíwọsọ ìlú ẹ̀ ló gbọ́dọ̀ fọ́lò ṣékù sẹ́yìn rahimahullahu ta'ala wọ́n ní kíyàn wà ní Saudi láwùjọ Saudi kó wá máa wé láwà ní bí ọ̀pọ̀lọpọ̀ àwọn láwà ní ìjọun tí àwọn alárúbá máa ń wé tá a máa ń rí sẹ́yìn pẹ̀lú rẹ̀ láwọn èèyàn ń wé níbí láwà ní àwọn alárúbá àjà ilé àbí kíníkan irú ẹ̀ náà wọ́n sì ń wé láyà náà bí náà tètè yẹn bá ń wé nírú Saudi nìsín pé lè bá so ṣọ́rọ̀ ní ọjọ́ torí pé àwọn àwọn kì ń wẹ bẹ́ẹ̀ mọ́ tẹ́ wà ń sọ̀rọ̀ tẹ́ bá tó bá wí láwà níbi ọlọ́wọ́ kan tó sọ ẹlẹ́wà ẹ̀sìn ọmọ yamá ni ọmọ yamá ni ọmọ sàwọ́jú yóò da nǹkan borí mi yóò kàn dá borí báyìí yóò da ṣùgbọ́n àgbè àbí mi di ilẹ̀ borí mi kìí ṣe pé yóò wé kò ní wé tọ́ ọ bá wé láwùjọ ọbẹ̀ ọ́ dà yàtọ̀ àwọn èèyàn máa dọ́ ọmọ tó gbogbo nǹkan tó bá ti lò táyé ó ó ti wá gbajúmọ̀ pẹ̀ lásọ yẹn láàrin gbogbo àwùjọ ìbáṣọṣọ́rọ̀ ni wọ́sọ bí wọ́n bá ṣe máa ń wọ́sọ láwùjọ rẹ̀ tó bá fẹ́ wé láwà nílò láwà ní jẹ́mbá máa ń wé ní àwùjọ rẹ̀ àyàfi tó ọ̀bá mú ní àádà lókun tí wọ́n bá ń daṣọ́ borí ń ọ̀dà sọ borí ìyàn rí ọlọ́nà mọ́sálásí ọ̀dà sọ borí wọ́n lọ gíní kan ọ̀dà sọ borí pẹ̀lú sí àdàbí àmọ́ èèyàn ọ̀dọ̀ ọmọ pẹ̀lú ẹ̀ yóò dì ní bá tó sọ̀rọ̀ múra bí wọ́n bá ṣe máa múra ní àwùjọ rẹ̀ ó sì ní báyìí bí yàrá sì sọ pé mo fẹ́ fi hàn pàápàá ní mi ó ní bá àfáà ṣe máa múra ní àwọn àwùjọ wa ń bì ó ní bá àfáà ṣe máa àìní ìta àwọlá mọ̀sóbìn bẹ́ẹ̀ ni kọ́mọ̀ fi aṣọ tí ọjà gbà lọ́wọ́ ẹnìkan lágídí kọ́mọ̀ fi kí gbogbo àwọn kan yẹn mo ti sọ̀dájú ẹ̀ fún wa sálàyé mi ti torí pé náàyù wà lórí ẹ̀ ṣùgbọ́n àwọn kan tó yẹ pé kọ́ọ̀rì jù náà ní ilẹ̀ ìbáadà ni wọ́n wà lọ́wọ́ relationship wọn pẹ̀lú kàábà mẹ́ta ni wọn alákọ̀ọ́kọ́ ẹni tó fẹ́ kírun àjọṣepọ̀ tó wà láàrin wọn àti kàábà mẹ́ta ni alákọ̀ọ́kọ́ inú kó jẹ́ mọ̀háyínú ẹni tí ń wo kàábà báyìí eléyẹn àyínú kàábà lọ́jọ́ lọ́dún ni pè ní

òun ni ẹni tó ṣe wípé ọkàn wà ń bì kan lórí ilẹ̀ ni kò sí ibi tí kàábà wà sẹ́wà ń bì kan lórí ilẹ̀ ka jíhà kàábà ni ó ni ẹlẹ́ẹ̀kẹta ni man ashkala alayhi jíhà ka alkaaba ẹni tí ọmọ bí tí kàábà gangan wà mo rò pàlàyé mi ti so ẹ̀rí àwọn méjì tàbí kọ́kọ́ sọ ní pé wàháìsù máa kún tó fàwà ló ojú àkọm ṣàfàrà ẹ̀rí rẹ̀ nù so ẹni tí ó wá jẹ pé ó gbìyànjú títí tí kọ̀ wá mọ̀ ibi tí kàá bà wà níbo lọ́wọ́ dojúkọ yóò dojúkọ bí tí ìgbìyànjú rẹ̀ bá darí ẹ̀ yóò dojúkọ bí tí ìgbìyànjú rẹ̀ bá darí ẹ̀ sí tó bá wá kírun tán tó wá padà wá rí kébi tó ń kọjú sí èsì kàábà inú rẹ̀ lè lálàáfíà kọ́ bá tiẹ̀ lọ tó di ẹnìsì tó wáyé pé lẹ́yìn ìjìdìhádì ni mo rò pálá yẹmi tiẹ̀ torí káwọn sàbí láyà níbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n jáde wọ́n jáde lọ èmi náà ń bẹ fẹ́ ká níbi náà wà ń bẹ ó wá jẹ́ òru ọjọ́ tó sọ́kùnkùn kálọ̀ gbogbo ẹ̀rí kìíní ẹ̀ nínú gbogbo mọ̀rọ̀ àtàwọn jẹ́ra mi òru ọjọ́ náà sọ́kùnkùn

sára yẹ mìí tí fàtàmà wọ́jìhùn lọ ibi tó jẹ́ ọlọ́run bá wà ń bẹ̀rù náà nù ọlọ́run bọ́ gbà lọ́wọ́ èèyàn sóyé tọ́yẹ mẹ́ta ni ní kí a na mọ̀ṣáhìdà ńlá àtọ́ bá rí àwọn fi ṣókímìlì mọ̀ṣáhìd pé ẹni tó wà nínú láyé mi ó lè wà níbi àwọn ibi tó jìnà nínú gangan wò gangan tán yányán bọ́ kí mo mọ̀ṣáhìd náà ṣòwàgbọ́ ìròyìn mo ṣáàhìdì ẹni tí ò bá rí tí ò wà tí ò mọ̀ gan tí èsì mọ̀ ayé yóò méjèèjì tá a sọ̀rọ̀ ẹ̀kan sí yẹ́sítẹ́kùnmí lòlì sí díhá rẹ̀ ti gbìyànjú láti dìkítẹ́tì díhá yìí so tó bá mà tó ṣe déédéé díhá ni ó dojúkọ tó yẹ ọba gbìyànjú tí ọba ṣe déédéé tó kàn dojúkọ bìkan bí ọba ti dojúkọ náà kò tó ti yé nìsín àbí tó bá jẹ́ kéńgbà tó wá wà lórí ìrun lórí kébí tó ń dojúkọ ẹsẹ̀ kíbla ó gbọ́dọ̀ yìí sí kíbla nítorí hadith àwọn tí wọ́n kírun lọ́wọ́ tí wọ́n sọ pé kíbla ti chẹ́ǹjì tẹ̀ǹpọ́tọ̀ níbi tí wọ́n dojúkọ wọ́n yí padà ní wọ́n yí padà wọ́n yí padà ṣùgbọ́n tí mà tó fi kírun tó ẹ̀dẹ̀ pé tó bá máa tó wà lórí nǹkan gùn tó sì yànnà fìlà tó bá máa ibi tí kàábà wà jíhà rẹ̀ ó lè kọ́kọ́ dojú nǹkan gùn rẹ̀ kọ́ so ibi tó bá padà kọjú rẹ̀ sí lẹ́yìn ìgbà náà kò sí wàhálà ẹni tẹ́rù ń bà ìjọba kọjú sí ẹni tí ń ṣàìsàn ẹni tó bá kọjú sí ẹni tí ò rọrùn fún láti mọ kàábà ibi tó bá kọjú sí ni hadha wa sallallahu ala muhammadin wa alihi wa sahbihi wa sallam